بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه من يوم الدين أما بعد nípa kọ́ṣà nípa ìpẹ́ran fún ẹni tó bá ṣaláyà sí nínú òbíyàn lẹ́ni àbíyàn tí wọ́n ṣàgbẹ́yìn ní pàtàkì lọ́dọ̀ àṣà jẹun tí ìjọba súnmọ́ àdídá sọ̀rọ̀ sọ́tọ̀ àbíyàn tí wọ́n pẹ̀ràn léyà pé kọ́ lọ́mú ládẹ̀ bá wọn kọ́lá ní àkọ́kọ́ lọ́mú ládẹ̀ bá wọn sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ sọ̀bẹ̀ inú oúnjẹ tí wọ́n ṣe kókò tọ̀ so oúnjẹ àbẹ̀ tí wọ́n ṣe kókò tọ̀ àkọ́kọ́ ní kò tọ̀ pé ẹni tí ó bá ń bẹ lẹ́yìn ẹnu ń pa ẹran léyà ẹnu ń pa tọ́dọ̀ṣẹ́yà ẹnu ń so pé ìwà sọ pé ìyẹn apẹ̀rẹ̀ ìyẹn sì lè ra ẹni tí ń bẹ fún ìyẹn lè ra ẹni tí ń bẹ láyé pé ẹran ní ọ̀dùnkà iléyà o àfihàn ṣe bẹ́ẹ̀ so ni ìyẹn lè ṣe ìṣiráàkù ìyẹn lè fi ẹni tí wọ́n bẹ láyé fi sáà ni ìyẹn lè fi pẹ̀lú ìyẹn níbi àníyàn ẹ̀rọ ní àti àpà ṣọ́yìn tó kẹ́ ẹni tí wọ́n bá ẹni tó lájú pé ẹni tí wọ́n náwó lé lórí ẹni tó pé ó wà lábẹ́ yẹn ẹni tó ti kú so kò sí lórí àwọn sáàmì kò tọ́ pé ọ̀pẹ̀nà fún pé ọ̀pẹ̀nà pẹ̀lú àníyàn pé wọn kò yàn kà pa àbúrò lánàá pé wọn kí àpá fún yàn pa fún pẹ̀lú àmì àkọ́kọ́ làwọn ọmọlàdà bá òkú tí à ń fẹ́ kí àpá tó bẹ̀rẹ̀ náà so that wọn ní kò sí tó tako ẹ̀sìn nílẹ̀ wọn kò sí tó tako ẹ̀sìn nílẹ̀ ẹ ẹnẹbi sọ̀rọ̀ náà sọ̀rọ̀ wọn pẹ̀rẹ̀ léyà wọn pa kan láàdùn wọn sọ pé. ebe a ń pa fún tàwọn àti fámìlì àwọn èkejì wọn pa pé amọ̀lámi ibrahim ọmọtí nàbí sọmi ọmọtí nínú àwọn ìjọ pé kò ní pẹ́ kò náà nínú àwọn ìjọ àwọn so èkejì tánà bí pa ní ẹni tí wọn nínú àwọn àwọn ẹni tó ti kú ẹni tó ti so that pé lè pè ń pé so aya makan ẹni tí ọba ṣe lẹ́yìn ìrìnàjò pé nígbà sani kankan tó fẹsẹ̀ rẹ̀ tí wọ́n tí wọ́n dẹ́sẹ̀ lé so ìrìnàjò pé nígbà ara so ẹni tó bá pa ọ àbí àpẹtọ ìyẹn náà tọ́lá nìyẹn pé kọ́lá ọmọ ládàá bá kẹ́kẹ́ ọkọ̀ pé ládàá pé ọmọdé pé títí òkú lágbẹ́dẹ́ tá à ń pa ara yẹn fún tá à ń pa torí ẹ̀yìn sórí ẹ̀yìn pẹ̀lú ògbọ́lọ́ so kò ṣe dídá so ní ọba sì ta ó fi jẹ́ kó lè sá fún ìyàpẹ̀ náà nínú mà kò sì jáde kó ní pẹ̀lú àwọn nínú mà ó ṣe àwọn kan ní ìtẹ́ pé kò sí àpá kò sí àpẹ níbẹ̀ pé ọmọ lábẹ́ ọmọ lọ́lẹ̀ bá òkú ó ṣèyẹn ọ̀pá ọ̀dọ́ ìṣèjì ọlọ́run bàlọ́wọ́ nínú. jẹ́ pé ó sì wà lọ ọmọ tí ó jáwọ́ lẹ́sẹ̀ pé ẹ̀rù lẹ́sẹ̀ tó pa ẹ̀. ìgbà mìíràn rẹ̀ owó tó lè jẹ́ ẹ̀ wọ́n lè fi ṣe ìyá ìṣọ́kìlà ìgbé tó fi ìyá tó lè dàpọ̀ nípa àwọn yìí. irú ilé ìṣe tó tọ́ ọ̀dọ̀ eh, ọmọ tó bá dáwọ́ tó bá dáwọ́ ọmọ kan ní àbí méjì àgbàta ni wọ́n ra ẹran fún bàbá àdára fún ìyá àdára fún àwọn èjì tán wá tí ó ti ti bẹ̀rẹ̀ ká nǹkan tí ó lè fi ra fún rẹ̀ mọ́ àbí náà lè fẹ́ fún ra so dáadáa ni wọ́n ṣe dáadáa wọ́n ṣe torí pé pípa ẹran léyà ìbáàdà ni ẹ̀sìn ni súnà tún akádà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní wọn so àlẹ́ náà Abu Hanifa ní mọ́dà mẹ́ta súnà akádà ní mọ́dà náà Abu Hanifa àwọn èèyàn ni wọ́n pè é. إذا ملك إذا ملك المضحي نصاب تين تان باتي من نصاب نكبا سو أنا أنا يعني سو لولي يكي سنم أكاد أبنا تينتا كونا لوس ببالو تانجو يرون كبه ẹni tó bá lágbára ipá kò yẹ kó kò yẹ kó má pa náà ló dé pé ìmọ̀ malik lókè wá lọ wàlá yọrọ xasul qadir aleha tarkuha ọ fi tarkiha fi tarkiha so ẹni tó bá lágbára ipá kò sí ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ lè dẹ̀kun pé kó fi ilẹ̀ o so látara ní àwọn tó bá ti wá ń lọ́wọ́ lọ́sùn náà wọ́n ta pé ìbàdàn ìjọsìn ìyẹn ṣe ìfàr ìyẹn ṣe ìfàr ìyẹn bẹ́ẹ̀ lómi síwájú yẹn nípa ìbàdàn so ẹ̀nà sọ pé lá ìfàrọ̀ fẹ̀lkọ́ra mo tọ́jú ní tí a ń súnmọ́ lọ́wọ́ ìyẹn lọ́wọ́ pé káàkiri àwọn tí ọlọ́pàá ti dàbí kí wọ́n ní àyẹn ṣe àwọn ṣe àbíkẹ́ àwọn àjò ṣùgbọ́n àwọn onímọ̀ àwọn onímọ̀ ṣe àkọ́ni bí kọ́ ala itlaqiha àbí tí ẹbí yẹn lè fara fàyẹlẹ̀ ìyẹn lè ṣe ìsáàbọ̀ ẹni tí ọba lọ́la lọ́dọ̀ yẹn tó ní kí n kó lọ́dọ̀ yẹn so níbi kọ́dà tí ìyẹn lè jọ ṣe tí ọ̀gá sí ìyẹn lè jọ ṣe papọ̀ tí wọ́n sáfà ní kó kéèyàn mẹ́rin kéèyàn jọ ṣe papọ̀ ìrọmọsí àlàyé sì pé ẹ̀yàn lọ́wọ́ ọ̀yàn afọ́bì àbí ọ̀kan náà ọ̀dọ̀ ní èdè kò ní tó fi àti ẹ̀mọ́ so ṣé kọ́ra fún ẹ̀mọ́ ẹ̀dí kọ́ra fọ́bì ẹ̀ náà ní ọ̀rọ̀ náà wọ́n ní sóòtù náà pípẹ́ láì sára fọ́ kúrọ̀bù àwọn tí a ṣe tìlákọ̀ ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n sọ pé rárá láyọ̀ sára sọ̀kúrọ̀bù nípa pé tí a bá wò ó lè ó ń jẹ́ mi ìyẹn máa ń ṣe ìfáàdà ní tọ́ba ní fábùlù lórí yẹn especially òbí òbí so ẹni tọ́ba jẹ́ òbí yẹn wọ́n rí i pé èèyàn lè èèyàn lè ṣe ìfáàdà yẹn lóko bá so abáṣe wà wọn délé yìí lórí ọ̀rọ̀ tó dọ́gba ẹni tó dàbí níbi ọ̀tún sanu káyọ̀dà yẹn náà nìyẹn pé èèyàn lè ṣe ìsáàrò òbí yẹn níbi kórbà so nípa pé bí òbí ṣe jẹ́ àtàbà àwọn ẹlẹ́mìí tó ń lọ sí pé nípa jẹ́ ahmed fadlu yàtọ̀ sóbì gan inú oníyẹn náà tọkọ yẹn tó ṣe ọjọ́ so so that ṣùgbọ́n òbí tí àwọn tí a nípa tó torí òbí náà ní kúnṣe jù ní ọlọ́run kó kásìlá láti ṣẹṣẹ náà lóun nìkan so nígbà táwọn ẹni ìdẹ̀lá ipa níbi sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn láti nífẹ̀ẹ́ rẹ̀ níbi ìdìbò kan lọ lẹ́yìn ọlọ́run àtàwọn olùsíláyé náà ìyá wọn wà lẹ́nu yẹn o torí pé nínú yẹn wọn ti súnmọ́ àṣewájú gbogbo nǹkan lẹ́yìn náà súnmọ́ àlọ́ tó so òbí ló tún wá kàn òbí ju ẹni tó kọ̀ ní kùlù tó jà fà lọ lẹ́yìn mẹ́sàn án kan fà mí síbi kíni bọ́lá tàbí bẹ́ẹ̀ kí èèyàn ṣe ìfẹ́r òbí lórí pẹ̀lú kúlùbà kò sí tó bá so láì bí kòtọ́lá mi kan lọ́dọ̀ yẹn sínú ṣe ní sí lọ́dọ̀ ọmọ ẹ̀kẹ́ ibi ni pé nínú bí wàlúdé ìjọ dáadáa sódì wọ́n ṣe kójú wọ́n ṣe kójú gan wọ́n kọ́ tọ́lọ̀ bùkà aláta àbúrò ilá ìyá ọ̀dọ̀ ìlú ìsánà sọ nínú ìsánà náà ni kéèyàn pé à ah, ẹran léyà ni bẹ́ẹ̀ ni tó bẹ́ẹ̀ ni tó bẹ́ẹ̀ ni tó ń bànújẹ́ tóbi ń dé káàkiri náà nọ̀rọ̀ ọ̀rọ̀ léyà ká àwọn sì rárá àkọsí ó lọ́rọ̀ ọdún kò sí kí ní àdúgbò àwọn sọ̀dà kéèyàn wá ṣe léyìn yóò fàrájà kọlùbà tí àti ìdàmójọ rẹ fi túká tẹ́ fi ní sùhánàlá ọ̀rẹ́nàlá ni sọmú tọ́ pé èsè èsè sáàyè láti pé kí wọ́n sọ lápá ìdẹ́kọ́ tó sáàyè bí láti pé kí èyíkéyìí mùsùlùmí tí wọ́n banújẹ́ kó fi mọ́ banújẹ́ náà gan ọ̀rẹ́nàlá lọ́dọ̀ lọ́ba mọ́n náà fàṣà kóòtà kàrà náà mọ́n náà fàṣà àná àṣẹ kóòtà tó ní kóòtà dùnú náà fàṣà lọ àná kóòtà tó ní kóòtà yà so bí ẹ̀dẹ̀ lọ́dẹ káwa lè tó wá súnmọ́ yẹn báwa ni tó tún ní fàdí lórí yẹn báwa ni tòbí tẹ́ pé fàdí lórí tuntun lè náà tẹ̀lé sọ̀rọ̀ sọ. so wọ́n ṣàkàtọ̀ ọ̀dà ọ̀nà ṣíṣe kankan kan wọ́n ti tó ṣíwájú bẹ́ẹ̀ lọ́dà so tí bàbá wa ń bẹ̀ sàn bàbá náà ní lálẹ́lẹ́ ẹ̀ wọ́n àtàlà fọ́ọ̀bì tẹ́ pé òbí náà màmá náà máa ń pàtó rẹ̀ báwa méjì báwa lọ́rùn nítorí kíni tó bá ṣàkàtọ̀ àwọn tó ti ra fún mi káwọn jọ bí bàbá yín kó fi àníyàn táwọn náà sí pé ń káwọn ọmọ náà dáhùn bí àníyàn so ìwọ náà ẹ̀ẹ́dẹ̀ kìdí rà fún àìdá so kò sí tó bá mi láyé so so that kí n ó sá ti tò bí ẹ̀ síwájú oṣù kókó oṣù kókó gan fún àdúrà tí wọ́n tó máa gbà tí wọ́n lẹ́nu wọn lọ́sọ̀ lọ sí fún àdúrà so that ìgbà náà a fi pé ìyẹn ní ó dáa ló dáa jù kí n ó ṣe so kò sí sọ pé ọmọ máa fi ìtẹ́ ẹgbẹ́ mi so ìgbà tó ti ra tòbí tọ́lá tó ṣe tí ò wá ní owó tó lè ṣẹlẹ̀ tẹ̀ mọ́ ó ti wá nípa ẹni tí ò lágbà àdúgbò àwọn sódà náà kọ́ sàmì nípa pé lẹ́yìn ìgbà tòbí tó ṣe yẹn tó ayé àmàkà lọ́nà ó sì máa fún ládà ń sàmì lórí ẹni lẹ́yà tí wàá pàtẹ́ lẹ́nà ní tó ẹ pé tó bá rà tí ò ní jẹ́ pé lórí àtọ́rà kò ní jẹ́ kó lójú ṣèṣe lójoọdún kò ní jẹ́ kó lójú rẹ̀ sílé kò ní jẹ́ kó lójú ṣe fáwọn fámìlì níyàwó lọ́mọ àbẹ̀ntọ́nà fífà bẹ̀rẹ̀ àbí ní kò jẹ́

lórí pé ìyàjọ́ ṣe ṣiṣẹ́ kò fi bàdá náà ti náà fi bá kọ́ra tẹ̀ so èèyàn lè dapa àǹkúnà lè dapa màlúù so gbogbo wọn kọjá pé wọn fẹẹ ṣe ìbáàdà náà ni odòṣìyà àbídá pé nǹkan àwọn amáka náà ṣe hadiyu bẹ́ẹ̀ bíi ti alimam abu hanifa sọ rahmanullah so àbí lọ́dọ̀ àwọn mi lọ́dọ̀ imam shafi àti imam ahmed rahmanullah àwọn rí pé kódà bí ẹlẹmi bá gbèrò pé òun fẹ́ òun fẹ́ òun fẹ́ jẹran ni kẹsì pé ọfẹ kọlá léyà ẹni mẹ́rin kọlá so ẹni mẹ́rin pé àwọn ẹlẹmí kọsọdà ìbáàdà ni o àbáwọn ẹlẹmí kọsọdà ìbáàdà ni o tẹ́lá ti jẹ̀dọ̀ ọ̀rọ̀ màlúù wọn kálukú pété kálukú bára wọn sàmà tí wọn sábà fi ṣe náà máa jẹ tiẹ̀ so àwọn ọ̀ṣẹ́ ṣe àwọn ọ̀ṣẹ́ má jẹun pé ẹni kọjá pé ìbáàdà wọn dẹ̀rù sí ẹbí Abu Hanifa sọ ọ̀dà Imam Shafi àti Imam Malik àti Imam Ahmed Imam Malik kan sọ pé kò bá mu rárá kéèyàn ṣe ṣìlák fi ìbáàdà láti wọn láti ìbákọ̀rọ̀ pé kò tọ́ kéèyàn ó ṣe kéèyàn jọ dáwọ́ ra nàkúnmí kéèyàn jọ dáwọ́ pa nàkúnmí àdéhùn àjọ dáwọ́ ta pa màálù sọgẹ́dùn mọ́mọ́lẹ́ kìí sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níbi hádìí ìgbà náà nínú kéèyàn lówó kọ́pa bábá lówó kọ́dá nàkúnmí pa bábá lówó kọ́dá màálù pa bí ọba sì léyìn kọ́dá màálù pa àgbò pa àbí ewúrẹ́ kàkà bẹ́ẹ̀ sọgẹ́dùn níbi hádìí ìgbà náà báwọn ti ń sọ ni àmọ́ ńlá mi àwọn ní àmọ́ ńlá mi ojú níbi hádìí inú ṣọ́ọ̀tù bákọ́rọ̀ فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن فما استيسر من الهدي يعني فما استيسر من الهدي أي الهدي الكامل يعني فما استيسر من الهدي أي الكامل أدي جوكي يبقى توا يعني مجي يعني مجي توا تجي مانا كم أدي كتير أدي جوكي جوكي كون يبقى الإمام المازري رحمه الله بيان يعني سوني كانوا استبدال كانوا يفهم قولي أنا مذهب أنا مذهب رحمه الله بيتوا يعني المعلم بشرح صحيح مسلم

kọ́ má pàjù méje lọ dé kọ́ má pàjù méje lọ náà lára rẹ̀ wá ní tí wọ́n ń pè ní tìrà nǹkan níyà mẹ́wàá lòdì márùn nǹkan níjẹ. so tí wọ́n bá ti wá rí bẹ́ẹ̀ irú àwọn ọmọ báwọn tí wọ́n tó bí mélòó kan tí wọ́n sì lè dáwọ́ tí wọ́n dáwọ́ èyí tí wọ́n bá dáwọ́ two hundred and something ọ̀rọ̀ màálù nìsín. so nílọrin tó hmm, tó kọ́ méjì tó ti wọ ọdún kẹta o tó ti kọ́dún méjì tó ti wọ ọdún kẹta bí ó ti lé lọ́dún kẹta bí oṣù méjì mẹ́ta so ṣé ṣé wọ́n rí one something wọ́n wà hmm, tó sì lálàáfíà ara ara àbúzẹ́ náà dán wà níbí àbúzẹ́ náà níbí ṣé màálù tó pàdún méjì tó ti lé díẹ̀ tó sì lálàáfíà tó lé kínní ní àlẹ́ rẹ̀ ní one something lásìkò yìí o lọ́dún tó lọ wà mọ̀mọ́ kọ́ wà lọ́dún tó lọ lọ́dún lásìkò yìí ó sì wà tọ́bajẹ́ abo dòrò ẹ̀ oníjẹ́ dòrò. Mm. kò lára ọlọ́lá ẹ ara rẹ̀ ni rẹ̀ kéré sọ̀dájú rẹ̀ kéré ni ara rẹ̀ kéré ó dó sára so that iná nìyẹn so that irú irú eléyìí náà tí kéjì tó ṣe ṣe tí bá tó ti dó sára bí náà tó bá wà. ṣùgbọ́n ọláti kọ́ ọláti kọ́dún tí wọ́n fẹ́ ṣùgbọ́n wọ́n sọ pé ṣé ó tọ́lọ́ sí thirteen èló lẹ́wà lẹ́ra one eight five or so báwo náà kàn fi ti ń ṣe kínní yìí ṣùgbọ́n ǹdá kẹwò kẹwò dáadáa wọn kẹ bẹ̀rẹ̀ rà sí àwọn tó sì mọ̀ nípa ẹ̀ ṣé ní kúrú ṣá tí èyí táwọn ọmọ èyí tí wọ́n bá ń taru màálù náà kí wọ́n ń ta two something màálù tó kó lókè ń tẹ́ so àwọn ọmọ mẹ́rẹ̀ẹ́rẹ́ mélòó bá dáwó wọn kà á tún yóò tún ṣò bàbá bàbá ti bàbá wa bẹ wọn ti ní wọn ti ṣe pé bàbá wa jọ dáwọ náà ṣe ṣàkóso bí ṣìráwò rẹ nù kékeré níbi níyà ṣìráwò rẹ náà gbé màmá màmá náà bá ń pa gan wọn ti ṣe ṣìráwò wọn ti ṣe ṣàkóso bí ṣìrá bẹ̀rẹ̀ ìrànlọ yóò tó wọn ṣẹṣẹ jù àmọ́ àbàdà tó ní wọn lọ́yẹ́ pàdó ní olórí ìtayílẹ̀ kan àti sábàtì àbẹ́tàwọn kẹ́kọ̀ọ́ síra kò sí nǹkan ọlọ́run àtàwọn tó ní ọmọ ọmọ tó jẹ́ kan lọ. Thank you. ìgbàgbà lórí ọ̀nà ìgbésí ọmọ ẹgbẹ́ ọmọ ẹ̀wọ̀n akẹ́yọ̀kan ẹ̀yìn ẹ̀jọ̀ ẹ̀jọ̀ rẹ̀ rán nígbà wọn nípa sọ ní ọgbà àti tó àwọn olóṣèlú yẹn lọ́wọ́ gbé àtìlẹsìn wa tó sì mọ̀ pé gbogbo ọ̀nà tó bá ti láti rà wọn àti ẹni ìjọ́sìn ọ̀yà ọ̀nà adẹ́gbẹ̀ẹ́ tó mi ní àgbẹ̀kọ́ tó báyìí tó ń tọrọ fún gbogbo ẹni tí ó bá wà nípò pé wọ́n fún lẹ́bùn títorí ipò tó wà kò yẹ kó gbà ẹni tó àbíkọ́sọ̀ tó ń jẹ́ ẹni tó jẹ́ dájọ́ ó jẹ́dọ́ tí ń dájọ́ táwọn kan gbé kígéètì nínú ọdún nìkan wọn torí kó jẹ́ dájọ́ torí kó jẹ́ dájọ́ lórí tí ọ̀rọ̀ rẹ̀ jẹ́ dájọ́ wọ́n lè má rántí ẹ̀ wọ́n lè má rántí ẹ̀ wọ́n lè má rántí ẹ̀ dùn lọ́wọ́ ìdàrúwà láti sá fún un. bí àwọn onímọ̀ sọ pé àdáyà lọ́ọ̀ má lọ́wọ́ lóòrè kí a máa ọ̀jàgà ní gíftì tí àwọn òṣìṣẹ́ bá ń dà lẹ́nu iṣẹ́ wọn ọkọ̀ gíftì náà wọ́n pè ṣùgbọ́n bíráìbì ni wọ́n máa já sí akẹ́kọ̀ọ́ ní pé bíráìbì owó ọgbọ̀nú ni owó ẹ̀yìn ni torí irú àti àńdó gíftì wa náà máa jẹ kára tí wọ́n bá lẹ́jọ́ ọ̀gá lẹ́jọ́ jẹ́ pé ìrìn wọn lẹ́jọ́ ni ó dáa. wọn kàn lè máa tún wọn ṣe wá síta pé ẹ̀dá kankan kan ṣe báyà bí ẹsẹ̀ kìnìún báyìí o bí ó dáhùn báyìí ẹ̀dá kan báwọn ṣe kìnìún báyìí bí kìnìún báyìí ọ̀nà kan máa jà láburú tí tí ń gbàgbé fìtẹ́rẹ́ rẹ̀ nù pé kìnìún. so ẹn tí àwọn lè kọjá sọ̀rọ̀ nìkan tó ń tọ́ wọn bá dókè sílẹ̀ ní orí ìmúlọ̀lá yàtọ̀ sáwọn ẹni tó yẹ pé wọ́n ti jọ bára wọn dà pé wọ́n jọ máa ṣe kẹ́ bá ọkàn súnmọ́ ń tọ̀ ọ̀hún gbá pé alákàdájọ́ ah, pé olódodo ẹni ṣe tí ò sí pé kíní ẹ̀kan tẹ́ pé wọ́n sálùm pé wọ́n ti jẹ́ra wọn sábà pé nǹkan bá wọn látọ̀dọ̀ wọn. jẹ́njẹ́ jẹ́ ọmọ kí ó sàfà àbí kíní àbí ogbó nǹkan tó sàṣẹ tẹ́ pé àná ádà ti sípínlà náà bẹ́ẹ̀ ṣùgbọ́n yàtọ̀ sí bẹ́ẹ̀. ìṣẹ́jà ń tẹ́ pé politician ni wọ́n pè kíní so wọ́n kọ́ṣọ́ àmọ́ kọ́ṣọ́ àmọ́ náà wa so kọ́ wọ́n gbé ọjọ́ mélòó kan pé àwọn bíi pakistan kan sáfẹ́ rí ìyàn kankan báwọn so ṣé èsì pé náà jẹ́ àjọjẹ́bí àjọjẹ́bí tí wọ́n sọ wọ́n pa àwọn padà lọ́wọ́ wọn máa ń gbà tí ó rí pèsè sí ìrẹsì kìíní tó mọ́tò ọkọ̀ ọgbẹ́ nípa ọ̀nà àmọ̀tí wọ́n fẹ́sùn ọlọ́run àmọ̀tí wọ́n fẹ́sùn ọ̀nà tẹ́gbẹ́ kìíní o so tọ́jú àwọn àṣọ kan bẹ tán sàmọ́ ń sẹ́ǹdì kan sáwọn èèyàn àbí kí wọ́n sọ àbí so ní àwọn máa fàyè ilé ìwọ̀n rẹ̀ láti lè pẹ́ tí àjọ ń ṣe nǹkan máa láwàrà yẹn so ẹni tí a bá tán pé pọtísà yìí máa ti ń kó ìdí àdúgbò so wọ́n tún wá àlàkàbàrà gan so that wọ́n lọ́kọ́ ṣàníwá torí ìtì ẹ̀kọ́ jẹ́nsìn àrùn àfẹ́mọ́sìn àrùn nígbà táwọn àmì kan sílẹ̀ tọ̀ ni so kọ́ lọ́kọ́ ṣọ́ àkótó alátọ́dọ̀ rẹ̀ ló halal so wọ́n dáadáa fún dáadáa tọ̀ sí so ẹni kú ṣá lórí nǹkan bá ń kọ̀ bá mu kí wọn adájọ́ bá wọn máa gbà nǹkan tí ọba sírù nǹkan bẹ́ẹ̀ tí ò sírù bí tí ò sí kíní gan bẹ́ẹ̀ nípa pé kíní ṣùgbọ́n wọ́n kàn láìkì wọ́n kàn láìkì yàn wọ́n kàn owó ẹran ni àbí kíní àbí lápèjú pé ẹran ni èèyàn sì lẹ́yìn ẹran kí ẹjọ́ tuntun nínú mẹ́ta èèyàn sọ pé ah, alhamdulilayi ọlọ́run ti ṣèkìyàn àbí ọlọ́run kí wọ́n rí ẹni tó fún yàn tó ṣe ó ẹ̀tọ́ sí pé owó mi ni wọ́n kàn bìyàn lówó mi ẹ̀dán ṣe kíní mi ṣàpẹ́yìn lè fowó ṣàǹfààní mi ẹ̀ ń lè fi ṣàǹfààní láàrin lójú lẹ́yìn ọ̀hún.

ẹ̀yìn ló ní bùkátà tí wọ́n fọ́ sí ẹ̀yìn ló ní kí ní sọ ṣùgbọ́n ẹ̀sìn rẹ̀ ẹran tẹ́lá sì ti wà ẹ kí n lọ sọ pé ọlọ́run ti ní kí ẹran wà alhamdulilah ẹ̀fọn ti rẹ̀ ẹran rà ọ̀tọ́ wọn tọ́ ta ni ẹ̀yìn sọ pé báyìí ọ̀dà ní tí àwọn bá máa kí wọn bá ń pọ̀jẹ̀ so tó bá sì jẹ́ pé tó bá sì jẹ́ pé torí ẹ̀yìn ẹ̀yìn tó gbọ́dọ̀ so ìtàn gbòòrò rẹ̀ ní à ah, ẹ fi kún ti ti lẹ́nà ẹ fi kún ti lẹ́nà so that ẹ jẹ́ kí wọ́n máa pèkè níbẹ̀ àti wọ́n bá wà ní sọ́wọ́n kẹ́ fẹ́ nítorí ọ̀fẹ́ ẹ sì dá yóò zùmọ̀ kọ́ni tí wọ́n ti wá máa ní ṣọ́ọ̀ṣì rẹ̀ nà àti wọ́n bá pè pẹ̀sì gift tọ́kàn wá pé owó so ẹni bí wọ́n fi owó ṣe bùkátà ni báyìí fi ra ẹran tẹ́lẹ̀ sì ti so kọ́nà kó ṣàánú wa tó ẹni tọ́lọ̀ wọn que tó ti rẹpẹ tó pé ó rẹ ọtún rẹ níta nínú tẹ́ nínú sọ tí ẹ bá pé tètè pé ó jìra náà pé nígbà tó rí pé nǹkan yọlẹ̀ fóun tọ́lọ̀ bá tẹ́ tẹ́ pé ọ̀tún àtúntò rẹ̀ rà fún ìyẹn ni kó má tún dààmú ẹni tọ́lọ̀ tẹ́ so ó sọ pé ẹgbẹ́ lọ sáwọn àbòmí ni ẹgbẹ́ lọ sáwọn de especially ìlú tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní tí ò ní ó tó tó bá sọ pé àwọn àwọn fún nínú ìyàmọ̀ kékeré sọ tó bá gbẹ́dọ̀ rẹ̀ kó sì pin àwọn ẹlòmíì tí ó ti pa kó òun náà tó jẹ́ nípa fọ́sùn náà ẹ̀rọ lómi náà tó yẹ pé kọ́lá bí ìfọ̀rọ̀ sọ ní ọ̀pẹ́ pé sàkàtọ̀ sí ọ̀gbẹ́ ẹ̀ láti ẹ̀rọ sọ́nkálùkù ìjọba tó gbé súnà ní àkọ́kọ́ so eh, náà ẹlòmíì tí ó sáfá náà tó ṣe jẹun sínú ọmọ kéwú sínú ẹni aládùúgbò tó ṣe ní àwọn ẹni tó bùkátà tó ṣe kí ní bẹ́ẹ̀ pọ̀ tọ́lá tí wọ́n tún ṣe yìí torí ẹlòmí ẹran máa ń tó ọ̀rẹ́ tó mẹ́wàá ní ìdè lónìí kọ́dà ẹlòmí tẹ́ pé náà tó kan ló ní o láti ká tí wọ́n tún máa fún ara lẹ́ra àwọn olóṣèlú ní ọ̀nà máa fún ara lẹ́ra àbí táwọn ẹlòmí o. wọ́n <laughs> máa ń pọ̀ ní ọ̀dẹ lónìí wọ́n pa ibi tí wọ́n bá fẹ́ pa ń bẹ̀ lọ́dún wọ́n tún kórè kó fún jẹ́kẹ́ ẹ̀mí ara bá lówó tọ́lọ̀ sọ́wọ́ fún yàn nínú àti ìyàn kó jẹ́kẹ́ ẹ̀mí sọ́jọ́ gan tí ọ̀ní máa náà tí àwọn èèyàn gan jẹ́kẹ́ ẹ̀mí náà tí èèyàn tọ́jọ́ bí ẹni tí ọ̀jọ́ bí ẹni tọ́jọ́ rẹ̀ ń tọ́jọ́ rẹ̀ nínú dúkìá yẹn àfi amwalihim haqqul lis-sa'ili báwo wá ní tó tún wá jẹ́ tọ́ ìlú tẹ́ pẹ́tọ́ kálukú náà kan tó wá ṣe hásùrù rẹ̀ síbi kan ẹni tó wá tó wá nàdẹ́ tó wá fún ọ níbi gé so ní wọn bá gba gẹ́tù gbọ́n náà wọn tí wọn ti gbà kọ́lọ̀ kọ́ tó ara náà hàlá wọn náà dáadáa wọn náà tó sọ. ṣùgbọ́n sọ́rí o ṣùgbọ́n tọ́nà bá ní kí ó pọ̀ lọ́bẹ̀rẹ̀ rí lákòjú ọ̀pọ̀ lọ́bẹ̀rẹ̀ àwọn tó lẹ́tọ̀ọ́ àti fún tí wọ́n fún tí wọ́n kàn tẹ̀ sálẹ̀ kọ́lá bọ̀ tí bẹ́ẹ̀ àbẹ̀tẹ̀ ẹlòmíràn kọ́lá bẹ̀tẹ̀ ti rà àwọn mọ̀ pé àwọn màkúgbà ọ̀sẹ̀ àwọn màkúgbà ọ̀sẹ̀ ṣe dáná rẹ̀ nígbà wọn sọ pé ah, wọn ti dá tó ń ta àjọṣe nígbà tá kọ́dà bẹ́ẹ̀ ti dàgbà ẹ̀fà gbà ọ̀sẹ̀ ọ̀dẹ̀ nígbà tí wọ́n dọ́dọ̀ tiẹ̀ náà lọ́tọ̀ náà ló ní lọ́sẹ̀ ọ̀dẹ̀ ẹgbẹ́ ní fámìlì àgbà tọ́kọ̀ tí ọ̀pá yóò máa wọn náà wọn máa pa méjì mẹ́ta yóò kàn á fi okùn lọ́dọ̀ tuntun tí wọn gan tó fẹ́ náà lọ́dọ̀ ọdẹ máa ọ̀ràn bá wọn sọ tuntun bá wọn àbí ọ̀hún ṣe wọn ṣe ọ̀hún máa bí ọ̀nà hmm. so that ó pa kọ́dà gan kó sí lọ́gán láàrin láìkì àwọn tó wọ́n sọ ẹ̀rọ mi lọ́tọ́ pé àwọn kàtà láìka tó tọ́ náà ṣe dẹ̀gbẹ́ nígbà tí ń ṣe pé òun náà tó máa ṣe tó ṣe sí ti di tiẹ̀ nu so òun náà tó máa kọ́dà bó ṣe pé hadiya làwọn fi ṣe fún fún ọmọ bí ṣe sọ́dákọ̀ fáyọ̀ tó mẹ́tọ̀ sí pé òun ti ara fún tó so olùtọ́ láwọn pé ẹ̀rọ ẹ̀rọ jẹ́ ẹ̀rọ. ẹ wo ogun tí ó jẹ́ dùnú fún kálukú náà inú ẹlòmíì tí wọ́n pé ní tí wọ́n pé wọ́n ṣe pẹ̀ràn pé ni ìbádà ni ìbádà ni ìbáde àrà yìí wọn á ní ṣe lọ́dún mi wọn á ṣe lọ́dún mi so tí wọ́n á pè é pé ìbáde àwọn ṣeré yóò jẹ́ ń bẹ́ àwọn fámìlì náà jẹ́ ń bẹ́ yóò ṣe ra ó ṣe gift ń bẹ́ so kọ́nà wọn mọ ẹni tó ṣe pé kí n bẹ́ẹ̀ náà ṣe sára bí ìdùnnú ìdùnnú ìdùnnú fún fún lẹ́yìn tọ́nà bá ní kí a ṣe dára bí ìdùnnú fún ẹnìkan ní mùsùlùmí láti yan tọ́nà bá dà níṣẹ́ fún yàn wọn náà lè dùnnú sí yàn tí ò ní dùnnú sí yàn máa láyé báwo ni tó bá kọjú bẹ́ẹ̀ lọ náà wà ní ìtọ́sọ so that òsì níbi kíkọ́ pọ̀ kí wọ́n tó ṣe tọ́lọ́ bó bá ṣe wà lọ́wọ́ yẹn náà sí bó bá ṣe mọ kí wọ́n máa ṣe kí wọ́n máa ṣe ìyẹn náà sọ̀rọ̀ àìsẹ́kì kí wọ́n di kówó pọ̀ tó wá ṣe àwọn náà máa ṣe báwọn kan ṣe ṣe bí wọ́n ti ń láti rẹ̀ wọ́n náà máa mẹ́ta rẹ̀ lẹ́yìn ọlọ́run ọlọ́run bá lọ ti àrántí rẹ̀ tọ́lọ́run tí ọlọ́run ọ̀dàgbé rẹ̀ ń dà kankan ọlọ́run sì ń dàbí ọbẹ̀ so wọ́n kàn ń ṣe kí ni ìgbàgbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ pé future future future kan máa pé nǹkan kankan máa bẹ̀rẹ̀ ẹ eh, future future future kọ́tà máa bẹ̀rẹ̀ kínní kọ́ máa máa ṣe tó yẹ kó ṣe. so ọ̀nà kò ṣàánú wa náà ọ̀nà kò ṣàánú Thank you ọba ti kú ká kéde wákàtí àwọn tí ọ̀pẹ sẹ́rí ẹranko sáré kí ni ẹni gánà pé ń ṣẹlẹ̀ ẹni gánà pé ń ṣẹlẹ̀ torí especially àwọn tí wọ́n àwọn kan bẹ tí wọ́n máa ń ṣe mọ̀ṣúrù nǹkan yẹn tí wọ́n send ẹgbẹ́ ní Saudi ní ọjọ́ bomi tí wọ́n send sáwọn èèyàn pé ẹ pa màálù bá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ìtọ́lómi ra even tí wọ́n máa jẹ́ sọ ọ̀pẹ́ pé nàìjíríà náà kì í tán lómi ra kó ló má pọ̀dún yẹn ní ọ̀pọ̀dún yẹn. wọ́n máa kó sànù wọ́n máa kọjú kálí dókítà àmọ́ náà kejì ni pé wàhálà mi ń bẹ tó pé ẹni má lè ṣe àbọ̀lágbà àbọ̀sẹ̀kínní kí wọ́n má kó kàṣílẹ̀ lọ́rùn. wàhálà mi ń bẹ tó pé irú àwọn wàhálà ti mẹ́ ń bẹ̀ àyàn ń fún lọ́yàn àyàn ń kọ́ lọ́yàn sọ̀dọ̀ ẹ̀yìn olóṣèwàhálà yẹn láti so that kíkà sọ náà ya fọ́tò kẹ̀kẹ́ wọn kékeré náà fọ́tò ẹni tó wà sọ náà tó wà pé bèbè fi hàn àti ọyẹ àwọn fọ́tò ó ti tó náà pé àwọn yẹyẹ pẹ̀lú kẹlẹ so that so that so that ẹjọ́ ìbàdàn ìgbésẹ̀ ọjọ́ náà ṣe ń tẹ àwọn yẹn ń ṣe mo ti mọ ní pé wọ́n dà àwọn ẹlòmíì kan tó ràn án ló fún àwọn gánjọ́ mi ní ṣọ́ọ̀kì nìyẹn mo sọ pé fi rà dùn kó wọn kó fi kun kó sì rà sọ̀rọ̀ ra tí ó sì ń bẹ̀rẹ̀ oṣù tó ń ọ yẹ kí wọ́n mọ owó ọdún kọ́kọ́ ọdún méjì kọ́dà kó tún méjì ẹ̀dá bí ọdún bí oṣù méjì oṣù mẹ́ta tó náà fi jẹ́ pé àrídájú pé wọ́n tó péré pé oṣù kìíní sọ náà ni ọ yẹ kí wọ́n máa ṣọ́ọ̀kì nìyẹn ẹni ti wá ra àmọ́ lóru kọ̀dọ̀ tó para kò pa sàníyì torí pé èèyàn eh, lẹ́ka jára àrò níbi nǹkan kan èyí tí ọ̀pọ̀ ọdún méjì àyíkí ọ̀pọ̀ ọdún bí akọ́kọ́ yẹn máa ń pè jára àrò àfi ń bi àgbè nìkan àdúrà náà kọ́lá dòdò àdúrà náà ó náà dàgbò kọ́dà ń tàn sí pé àwọn ewúrẹ́ máa ẹ̀sìn kankan báwọn àìkò tí ọba àti kọ́ pé ọdún kan kó lé lọ́dún kan dé ibi kó lé ọdún kó lé oṣù méjì mẹ́ta ṣùgbọ́n àdò ṣẹ̀rẹ́ ṣẹ̀rẹ́ tọ́kọ yẹn dẹ́pa ẹ bó ṣe kàdé fún pẹ́tẹ́ bínú wọn qasama rasulullah sallallahu alaihi فأصابني منها جذع فقلت يا رسول الله صلى الله عليه وسلم أصابني جذع فقد ضحي بها صلى الله عليه وسلم هذا أنا حديثنا مسلم مسلم لا تذبحوا إلا مسلمة إلا أن يسوى عليكم فتذبحوا جذعا من الضعن سيدنا ما أنه القاضي القاضي عبد رحمه الله بين الإمام نووي يتعنيك ما يبقى فاتل العلماء على أنه يجوز يجوز التضحية ب بالجذع من الضأن بالجذع من الضأن àwọn onímọ̀ panupọ̀ pé ó tọ́ ó tọ́ èèyàn aláṣẹ̀bádò àtẹ́lẹ́sẹ̀dò ìjọba yìí wáyé wò jìdá rẹ́rù hà pé èèyàn lè pa tí ò bá tọ́dún kan nù àdó kọ́dà bí wọ́n bá rí ètò ọkọ̀ tó lọ́dún kan ilé ọjà bẹ̀rẹ̀ kan ṣùgbọ́n àwọn mọ̀ pé kí wọ́n pa ètò tó lọ́dún kan náà tó lọ́dún kan lọ́dún kan ọlọ́ra jùlọ ṣùgbọ́n ìpọ́ ọtọ́ pété àwọn kan yẹn kọjá ráò ní tí ò pé ọdún lọ́pẹ́ ẹni tó já ráò yẹn wọ́n sọ pé kí ni ọdún rẹ̀ akíní èdè ẹ̀rọ òní tó pé ọdún tó pé oṣù mẹ́wàá òun ní sọ pé ọpọ́dún kàkó lè àwọn tó pọ́ sọ́dọ́ pọ̀ oṣù mẹ́wàá oṣù mẹ́jọ bẹ́ẹ̀ ni ewúrẹ́ náà ewúrẹ́ náà láti lóra dán lọ́dún pẹ́lú nǹkan lọ́dún kan so that látara bẹ́ẹ̀ èèyàn lè pa màálùú tí ò ní ọdún méjì ó lé lọ́kọ́ ti lé wọ́n máa sọ pé mọ́sítákùnrin àti kẹ́ni ọdún pé mọ́sítákùnrin àti sanatẹ́ẹ̀dì ọ̀dẹ́kára ti sálẹ́fà dòkólá mẹ́yìnà lẹ́nà ti ebìnrin náà mọ́sítákùnrin àti sàlátà tẹ̀mínà ọ̀dẹ́kára ti rọ́ọ̀dá. دخولا بينا so دخولا بينا نقول كشهرين أو ثلاثة àti àwọn àdúgbò ó wá rẹ̀ lọ́dún tí wàá pé ọdún mẹ́wàá ń lò tọ̀ sọ́rí ọdún méjì ń lò tọ̀ yóò màlúù ọdún mẹ́ta lò tọ̀ yóò èdè ọkùnrin irú àná ọ̀pọ̀ ọdún méjì lọ́dún tí ò sí rọ́ńdẹ̀ àbí àbí màá àbí ebè ọ̀pọ̀ ọdún méjì ni àná mẹ́ta ni wà àná èèyàn sì lè pa. so ṣùgbọ́n kó wá dé wọ́n dún kó ṣe ó kó má kọ́ ọdún méjì wọ́n ní kọ́ ọ̀rọ̀ ní ó ti tóbi jàdó lọ àdó tí wọ́n ń sin àdìsí náà ẹ̀ wọ́n pa àdó tí wọ́n bá lè pa tí wọ́n bá lè pa èyí tó ti kó wọn fa tí wọ́n ti fi náà ra àkúnmí tí ò tó ọdún sáradò ọ̀dàgbò tó lé lọ́dún kan àdó wọn ti ti wá àdó kí ni wá kódà ṣé bó ṣe wọ́n gan náà ń náà èèyàn lè rádò seventy thousand ó lè má tóbi ó lè má tóbi ṣùgbọ́n èèyàn lè rí àgbẹ̀yìn lérí ẹ́ so èyí tí wọ́n fi pa màálù kí wọ́n sọ pé ah, ọ̀pọ̀ màálù ní ẹ̀gbọ́n lónìí sáré ọ̀kọ́lá dùn àbí pé kóbílẹ̀ tó jẹ ọ̀gá kóbílẹ̀ tó kún kóbílẹ̀ tó èèyàn lè fi kí dáadáa kọ́mà mọ̀rọ̀ àpò sí mi oṣù kókó wàá ńlá ìrọ̀ ńlá dáa pé èèyàn gba ẹ̀yàn kan lé yàwó kọ́mà kó àbí ẹ̀tì lọ́ọ̀rù sí mi sá oṣù kókó náà ọ̀nà ọ̀dọ̀ tó ní hmm. ọ̀nà ni wọ́n

إيه، حديث هو حديث أم السلام رضي الله عنها قوي أنا بس قوي صلى الله عليه وسلم من كان له ذبح وهلا هلال ذي الحجة فلا فليمسك عن آه، فليمسك عن عن شعره وعن ظفره وعن أظفاره سبحان الله مثلا ما من بشره ولا من أظفاره شيئا إذا إذا أهل ليلة ذي الحجة وأراد وأراد أحدكم أن يضحي فلا يغتان من شعر من بشره ولا من شيء شعر رواية أتسول تسلافك أنا مسلم مسلم لا لا فيها مسلم تسكن وتحدثنا عن عائشة رضي الله عنها في صحيحين كل شيء كنا كمان ده so هنا آه، كنت أصل الفتاة قلائد لهدي رسول الله صلى الله عليه وسلم ثم قل ثم أشعرها ثم أشعرها رسول الله صلى الله عليه وسلم وقلدها أو قلدتها ثم ثم بعث بها رسول الله صلى الله عليه وسلم ثم يبعث بها رسول الله صلى الله عليه وسلم إلى الحرم إلى إلى مكة إلى الحرم ولا يحرم عليه شيء أحله الله له به ولا يحرم عليه شيء كان له حلا. تو حديث الدولة على كوسيتا كان لكم ما كوساتا كومبي كوتا كورا kò takora wọn torí tó fi takora wọn ni pé sàdínà nàná aisha ọ jẹ́ fún fatima tí wọ́n dọ́ pé sahadi ibn abbas rajala anihuma anihuma ansari sahaba adinayi iná tí wọ́n ń ṣe ni wọ́n jẹ́ èsì fún wọn látara yìí pé látara yìí pé sahabi ibn abbas rajala anihuma ansari sahaba wọ́n sì bá tó pé omi àti ọba ti ṣe tọba ti gbẹ tọba ti fi ẹran ránṣẹ́ hajj lọ ránṣẹ́ lọ sí hajj tó sì sí hajj ní tọba Madina ìyá fún alẹ́ yìí má haruma ala ala hajj ntọ́sí ẹ̀wọ̀ lórí àwọn ntọ́sí hajj ó sì wà lórí tiẹ̀ náà. nana fat nana Aisha ti wá sọ̀rọ̀ yẹn wọ́n ti sọ pé eh, kò sẹ́ kó sẹ́ wọn ṣe àtẹ́tẹ́ fatuwa sọ̀hádì náà bá nígbà tó fẹ́ wọ́n fẹ́ wà áàmù ni pé ìṣesí ẹni tí ó fẹ́ ránṣẹ́ sí haram pé kí wọ́n pa àwọn màsàkín fáwọn màsàkín kankan máa ń bẹ̀ tó tó ń sí wa mẹ́dínà pé kí ìṣesí rẹ̀ ọjọ́ ṣe sí tàwọn àtàwọn náà nítorí ṣe wà lọ́wọ́ àwọn pé kí wọ́n má gbé kan náà kí wọ́n má kí wọ́n má pẹ̀lú kí wọ́n má kankan kankan bá ń sọ ṣe wọn pé ó ṣe wà lọ́wọ́ àtàwọn náà kan ṣe nù àbí lọ́wọ́ sì ti hajj àwọn afi ń ṣe rọ́dù fún wọn fi àdìsí wọn fi ṣe rọ́dù fún ọtún àwọn rọ́dù ọ̀la ń dẹnu kò tiẹ̀. لكن حديث نشأ أو عام أو عام فصراحة حديث من السلمة رجل عن الجميع قال أنها وأن سألت الله من من ذات السبب بعد ما أو خاص هو لكن إن لي قيد لنا ونعم السنة لا تعرض بين عام وخاص أبي أن الإنسان إذا تعرض عاما وخاص قدم الخاص على العام náà nìyẹn ìyẹn ni pé nítorí bá ti jẹ́ ẹran ilé abẹ́rẹ́ kan ẹlẹ́ òun náà ní gẹ̀ẹ́kan náà kò sì ní mú un kó lára èyíkéyìí irun ọ̀rọ̀ irun ara ni irun abẹ́ ni abíyá ni irun orí ni kò ní mú kó tòun ní mú kó tí wọ́n rí i pé kò ní kò ní kọ́ọ̀tì kò ní ha kò ní fa ọmọdé bá ti ń fa àwọn ọjọ́ eh, eh, removal cream ni o àbí blade ni o àbí kankan àbí kankan ni o lẹ́sẹ̀ tó bá já fúnra rẹ̀ dé àbí àwọn afọwọ́sùn ni o ti já o ti já náà so ìyẹn nìkan so ẹni tó bá tó bá ṣe bá fẹ́ràn tó bá rọ̀ kéèyàn ṣe bá fẹ́ràn láti nàìjíríà ṣe lọ sí yàrá nǹkan kan pa kọjá fún àwọn sàkín náà ìtumọ̀ hadith aisha ni pé kankan ọ̀sẹ̀ ọlọ́rẹ́ káàdì kó tọ̀wọ̀n bá ní pẹ̀lẹ́ léyà kò ní ṣe kí ni kò kése kése wà ní kókó bíi kẹrin kó mú ikú lára ṣe àpèsè ọ̀rẹ́ àwọn kòtà kóra wọn. sódà tó fi jẹ́ pé ìgbà tí náà ìtura pé fàlàyé àmàfàánà mi ń bá ṣàrí ìwà lámì àbúrò ṣe á náà yùn. náà sì rè lọ́hìrùhù àtàhìmù ìdálàmù àkàrà àkàrà ha so bẹ́ẹ̀ sì níbi tí wọ́n náà sọ pé níbi ìrírà tó wá pé pallium sick an ṣáàrìhì wọ́n lè fòrìhì àbí wàá fàrìhì kí wọ́n kàlà dó nǹkan wọ́n dábàá kàmá sikin ṣe pé amúrò pallium sick amúrò jọ pẹ̀lú pé wọ́n lè wọ́tọ̀ pé alámọ̀ bitark bitark القلم والحلق حديث so so that وناس النهي ينام so راهب أنا نقول إيوه أبي كان سقي إنه قال سقي تحريم غير حديث اللفظ يقول تحريم الحلق أبي قلم غير so أبي كان سقي ظاهر يعني وجوب ترك الحلق والقلب ẹ̀dí táwọn onímọ̀ kan sọ pé èèwọ̀ ni kí wọ́n múnú kó lọ kí wọ́n tún múnú kó àbí wọ́n gbé kan náà àwọn kan sọ pé ọ̀ràn yẹn ni kí fi irun lẹ̀ ọ̀ràn yẹn ni kí fi kan lẹ̀ méjèèjì ń sí kí ni náà so al-amru bi shay nahyun an biddihi luzuman wa nahya an shay so so that okay tó bá ti wá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ni imam ahmed lọ sí dàtí imam but al-imam al-imam malik àwọn rí i pé àwọn rí i pé níbi ọ̀rọ̀ kan wọ́n dára tó dára pé láyé kúrọ̀hù valik ẹ̀yìn ló ṣe ń ọlọ́kẹ́ pé yóò kúrọ̀hù valik makruhu ni kì í ṣe pé ọjọ́ tahrim ọjọ́ maharam níbi ìlú ayé àwọn sọ pé níbi ọ̀rọ̀ mi lọ́dọ̀ wọn ni yóò ń dàm yóò ń dàm tẹ́rkù yóò ń dàm lil mubahi tẹ́rkù halqi shay min sha'rihi wa qalmu wa qalmu shay min afarihi. so ṣùgbọ́n tí a pé tuma tí a máa sọ opposite makruhu náà ni so makruhu opposite kí náà ni mandubu náà ni ń túra wọn ẹ̀ ń tọ́ tẹ̀ wọn ní mọ́tà àbọ̀ mọ́lẹ́kì náà ni pé nǹkan sọ pé yóò kọ́ ọ̀lù nìkan ni pé wọ́n kọ̀ fún yàn pé ṣẹ̀rí akọ fún yàn ní kíkọ́ tí o ti ṣe èèwọ̀ pé kí yàn ó mú ní ìkànnì àbí kan sọ pé ṣẹ̀rí afẹ́ kí yàn ó fi irun lẹ̀ ẹni tí wọ́n kọ̀ ṣẹ̀rí afẹ́ kó fi irun lẹ̀ àti ìkànnì rẹ̀ tí oṣù oṣù ìjọba ti wọlé.

àlèmọ́ àbú hanifa làwọn sọ pé rárá láàyò haram láàyò kura so that eh, gbogbo ọ̀nà tó lọ́wọ́ kúrẹ̀ jẹ́ hadith omi salama hadith ọlá làkàá ni kò sí sánà tí a ti sá àná sí mẹ́ so hadith nana aisha ti rẹ̀ rẹ̀ lánàá ha kò takura wọn àti tó bá takura wọn tó bá tó bá fẹ́ pé òun rẹ̀ pé ọ̀fẹ́ níbi tó takura wọn àwọn ní máa ṣe àwọn tí wọ́n sọ pé má kúrò ní níta níta lọ síbi àmì pé yóò kúrò حلق شيء من شعر من شعر الإنسان أبي من الشعر أو قلم شيء من الأظفار المضحي أماني حديث يأتي في الصرافة أنها يطوان بحديث المسلمة وجه الصرافة لا تريد كراهة so àwọn tí wọ́n sọ pé yóò dáàbò náà ń fún ké ewé tí wọ́n sọ pé ọ̀ràn yẹn ni kí wọ́n fi wọn lé àti ẹ̀kánná àwọn tí wọ́n sọ pé yóò dáàbò tí wọ́n dọ́lọ́ dọ́lọ́ yóò dáàbò wọ́n ní á sọ pé fífi ilé rẹ̀ kéṣe ti tọ̀ràn yẹn sòtì nàkọ́dà ẹni tó da náà ní pé kí wọ́n filẹ̀ àwọn tó ti nà kúrò náà tó da ju pé kí wọ́n má ṣe kí wọ́n má ṣe. látàrí pé hadith mi sára ọdẹ mi ọmọ mi náà àṣà wọn rí mu ní sọ́ọ̀rì àmọ́ tẹ̀lé pé kò tẹ̀ takò rárá òun náà sì ní tó ṣe kí wọ́n jù so torí pé hadith ọmọ mi náà ọwà khas ọwà am hadith ọmọ mi sálámà ọwà ọwà khas rọ̀bí ọlọ́ àni ọmọ wọn fẹ́rẹ̀ sọ̀hábà wọn bá pẹ̀ eh, ọmọ ọgbọ́n àjùmáyé so kò takò rárá ẹ̀kọ́ dàmí kásọ̀lá náà níbi tí ọjà ara léyà dábàá ẹ̀kọ́ léyà kò ní gẹ̀ẹ́kẹ́ náà kò ní múnú kó lára nígbà tó bá ṣe bá ọ̀sọ̀rọ̀ hajj láti ìlú ẹ̀ lọ sí maka oníṣèkínì yóò gẹ̀ẹ́kẹ́ náà ṣèkínì tí ọba sẹ́kọ̀ọ́ léyà ni o tó bá tó ń rẹ̀ náà yájọ́ àpá o kò ní dédé kaná kò ní dédé o òun ló ti ṣèkínì jù ló fi jẹ́ pé alimami Shawkani rahmanabinir àtọ̀ ní حديثنا من عائشة لدينا عام وحديث أم الأمين خاص والآن يقدم الخاص يقدم على العام ولا ضرات منه so ẹni tí wàá pẹ̀lú àwọn awí ẹni tí wàá pẹ̀lú àwọn ìwò kéde pé èèyàn sọ pé èèyàn tí ì rẹ́ran o ìgbà tí wọ́n tó rẹ́ran ọjọ́ kẹta inú oṣù rẹ̀ hijab lèyìn ọ̀la o ọjọ́ kẹrin ọjọ́ kẹrin wọ́n sáré di kẹrin rárá tó bá ti wọlé dára tó sì wọlé hijab ti wọlé yẹn ni pé

ó sì mọ̀ pé kò tí wà wọ́n pe lẹ́yìn ọlọ́run ọlọ́run ń ṣàǹkà bò wọ́n láṣẹ rí àdúró kí n retí kan tó sì lè fọ́ dájú ó sì kí n sọ wọ́n fáwọn máa gẹ̀tọ́ ni wọ́n ṣe jù. ọ̀tọ̀ ni pé tí bá ṣe ṣákù àbí tọ́jọ́ pé kò ah, tiẹ̀ sí kíní lọ́dún yìí tó ti wá gé tọ́jọ́ pé òun ní pẹ̀lú tọ́lọ́ wọn agbára ṣe pé ọlọ́run padà má ṣe yóò bí wà ní. ìdájọ́ ti mọ̀ pé pẹ̀lú àná ọlọ́run ah wọn náà ní kó òun nírètí halal kò ní gé kankan omi ní pé kí ọ́sà ti ṣọ̀rọ̀ mọ́lẹ̀ rẹ́sì lè wà ọjà lè wà ẹlẹ́mí lè máa ti rà lè máa wò kó ti rà ọjà pé dùgbà ti bá ń súnmọ́ ọjà tí ọkọ̀ náà bá ń súnmọ́ ẹ̀hẹ́n so that iná ni. ọ̀rẹ́ ìlú máa ń kàn láwọ̀ ọ̀rẹ́ fún ẹni tọ́lá náà chọ́pà mọ̀lúdó tọ́lá náà chọ́pà mọ̀lúdó ìrìwáyà ni ìlú ahálà ṣe lálọ́ rẹ̀ ṣẹ́jà wà ọ̀rọ̀ dà áhùdùkùn so tọ́ba rẹ̀ pẹ̀rẹ̀ kò rájẹ́ kó ń ó fi ìyàwó rẹ̀ ṣe ó fi kún ara rẹ̀ níbi ẹran tọ́lẹ̀ pa láníyàn tí ó ti pé ìyàwó fẹ́ rẹran ìyàwó àdúgbò náà rẹran fún rẹ̀ ìyàwó yóò gé kanáà yóò mú kó lára bẹ́ẹ̀ làwọn ọmọ náà ti báyìí pé bàbá tún fẹ́ rẹran fún wọn lọ́tọ̀ àbí wọn fẹ́ rẹran fún wọn lọ́tọ̀ kò kan tó tọ́ka àwọn àwọn ògè kanáà wọ́n sì mú kó lára wọ́n bá tọ́jú mú kó lára wọ́n mú kó lára ẹ̀ẹ́n tí wọ́n pẹ̀rẹ̀ ni ó wá ṣe ìṣúráàkù wọn níbi àwọn tọ́lá papọ̀ láàmìyàn kò sí èyí ò sí nǹkan so pẹ̀lú àwọn tó wọn rò ká ti ọjọ́ sáà tí wọ́n rí tọ́ tọ́lá ti ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n ká wọ kékeré mọ́ ní káwọ̀ yẹn sí ni pé hátà wà á wájú àdúgbò àyùbáṣẹ́yà àbí mọ́kànlá ọdẹ bọ̀ ni yóò máa kò ní pẹ́ràn kò ní bí ẹ̀ka náà kò ní ṣe kíni tí yóò ṣe kíni tí mo ti jọ́ kọ̀ọ̀kan lápẹ́ bẹ́ẹ̀ ẹran lọ chip odò pàwọ́ lọ́wọ́ ọdún tó gbà ó ń ẹran chip kò ní ṣe kí ni o <laughs> kò ní kẹ̀kẹ́ náà o torí pé kò tí ì pa kò tí ì pa so bẹ́ẹ̀ sì ni ẹni tí ọba yẹ pé ìjọ kejì ìjọ ti jọ kejìlá pé kò tí ì chip tó ọmọ kò tún chip jù bẹ́ẹ̀ lọ ọmọ kò tún dẹ̀ jù bẹ́ẹ̀ lọ so kò ní ṣe kí ni àbí kò tí ì ṣe kí ni ọjọ́ kẹtàlá ọ̀hún ọjọ́ ẹjọ́ pé iná ní ẹ̀ ń dìkì ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣàbìtà lọ́tẹ̀wọ̀n jù so iná ní retí kò ní ṣe kí ni. náà bẹ̀rẹ̀ ọ̀tún nínú. Thank you.

ọmọ pé àti àṣà pé àfihàn náà ṣe àwọn àṣọrí fún náà yóò nínú tàhíìn kàrà pé ọ̀rọ̀ wọn lágbà but mo tún rí i pé n tó ṣe jù òun ni ọ̀rọ̀ tàhíìn wọn tún dáhùn lẹ́yìn rẹ̀ wò so torí pé hadith náà náà ṣe ìsìnlọ́jọ́ fún tí fẹ́tọ́ tán dán látọ̀ sọ̀rọ̀ sahibin abbas ẹ̀kejì ni pé ẹ̀kejì ni pé ọwà khas ọwà am ọwà am.

ìkànnà náà dàlérò àti irun hadith na aisha àti nana ọmọ ẹ̀nà nínú ọmọ salama wọ́n ti dẹ́lẹ̀ lórí sọ ajẹ́ pé hadith nana aisha náà jẹ́ sọ́rí fún ọmọ nìyẹn sínú kò sọ ọlọ́run pé ẹni tó sọ pé ọ̀rọ̀ tahrim ní àsìkò yìí ni ọ̀nà wọn sì tún ṣe kí n lọ́dọ̀ ni ẹni tó sọ pé tó makuru màkúrò ọ̀rọ̀ wọn náà tún ṣe lájà sí dọ́nà pé wọ́n á tọ̀ pé kí wọ́n mú tó bá wù kọ́ lọ́rọ̀ ń lọ. sọ̀rọ̀ ضرب لنا معنى الرسول ما أبو حنيفة نعم نعم جزاكم الله خير الله عليكم Òṣèlú tó dé ìjàmbá wọlé.

fún un nítorí pé tí wọ́n fi wo ṣe fún ni pé kódà kó gé kan lábọ̀ kó sọ pé kìnnì kí ṣe pé kankan ó ṣẹlẹ̀ ó ní ẹ̀wà kan o kí ṣe pé ó lé ẹ̀wà kan o kò lé ẹ̀wà kan o ṣùgbọ́n ọlọ́run ká ṣe déédéé ṣe rí àtà láàrin ara wa gan nínú nínú hikma tí ọlọ́run fi ní ká nábì sọ́kọ́ sọ̀rọ̀ sọ̀nà kí wọ́n má ṣe kọ́zá o kọ́ má gbé wọn apá kan kọ́ fẹ́ apá kan lẹ̀ wọ́n nítorí pé ní ọlọ́run bàbá hakim sẹ́ni gbogbo tí ọlọ́run bá ṣe ní òfin náà kò sí yóò ní hikma kristu ọmọ wà bẹ́ẹ̀ a lè mọ a lè má mọ ọlọ́run fi lè fi omi ìyá ẹ̀dá ọlọ́run fi lè má fi yàn ṣùgbọ́n ọjọ́ lóní hikma nínú hikam tí wọ́n sọ pé tí àwọn ẹbí sọ pé sallallahu sallam kí àwọn máa jẹun apá kan kó fapá kan lẹ wọ́n torí pé apá kan tí kò gé wọn àbí tó fáwọn àbí tó gé wọn mọ́lẹ̀ àdìjú kan lọ. wọ́n mọ tọ́bádà sọ̀tọ́ ẹ̀kọ́ gbádùn yóò gbádùn ilé tí ògé òun kò ní gbádùn lápèjúwe àsìkò tí wọ́n tó tá tẹ́gùn fẹ́ tẹ́gùn fẹ́ sórí Eh, kẹrin ibi tó dé gánjọ́ mi tí èèyàn bá fẹ́ gbàtàgùn ṣeré tí wọn kéèyàn máa ṣe fìlà tí wọn bá wà nílé yẹn ní yẹn àti ṣe so àbí tẹ́bi tí wọn lè ṣe fẹ́ èèyàn ó ṣe fìlà pé látọ̀kọ̀ fẹ́ sọ dídẹ̀ èèyàn wá afárun apá kan èyí tí èèyàn fáwọn apá tí èèyàn fáwọn ṣé atẹ́gùn ní wọ ọbẹ̀ bó ṣe kí tẹ́lẹ̀ yọ wọ̀ èèyàn ṣe déédéé nù bẹ́ẹ̀ náà ni eh, tó bá dásìkò tí òtútù mú òtútù ọ̀sán yìí tí èèyàn fáwọn ju èyí tí èèyàn ṣe sí gidi lọ tí wọn fa tí wọn fa àbí tí wọn ra gé oṣù lóko ti tèyí tí oṣù lóko ti lè tí yóò ṣe dédé yóò ṣe dédé nù èèyàn jẹ so wọn náà jẹ ká ṣe dédé ara hekima ti ń bẹ́ẹ̀ bi tánàbí ni ká má bọ bàtà ká má bọ ẹsẹ̀ kan bàtà ká kí ọ̀kan má so ìyẹn ni pé kí wọn má wọ bàtà sẹ́sẹ̀ kan kọ́ má sẹ̀sẹ̀ kan láì wọ bàtà láì wọ bàtà ìyá mi mẹ́mẹ́sẹ̀ tí wọn bá ti wọ bàtà kọ́dà bó ordinary hospital personnel kí wọ́n dán wò náà bá láàrin lẹ́yìn kí wọ́n dán wò kọ́ àwọ̀ kan bàtà kan náà sẹ́yìn ìnù ní balance bí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ bí bàtà kan tó lẹ̀ jẹ́ ni kátó pé bàtà rà jẹ́ ó ti hàn gan ọ́ hàn gan níbi kan bá ṣú bí àǹgá bá ṣe díẹ̀ bàtà bá ṣe díẹ̀ báyìí yóò máa bú o ríro díẹ̀díẹ̀ níbi ẹsẹ̀ tí òwò bàtà ẹ̀yán ti fi àjẹ kan ẹ̀yán ti fi àjẹ kan kò sí déédéé nù tí bàtà fi lè cut àfi náà fi àjẹ èèyàn yà bọ́ kejì náà pé àbí tí ọba tẹ̀ ń tẹ́ bá lè fẹsẹ̀ kan ìdè wọn lè ṣe báyìí <laughs> wọn bá lè ṣubú wọn bá mọ̀ kò sáà kò sí dédé sọ dédé náà ni lẹ́yìn náà ọ̀kan dọ̀tí nígbà tí àbájọ kan náà sọ àtẹ́lẹsẹ̀ eléyìí ọ̀ dọ̀tí ju ti ṣe eléyìí lọ́tọ̀ àti àtẹ̀lẹ́ ní ó dùn kábàáhùn ṣé wọ́n ẹ wo ṣẹlẹ̀ ọlọ́run ọba wàláì kò sí tó da rárá ẹ̀yìn sọ pé kò sí tó da tó kò sí tó da rárá bí ẹ̀sìn ọlọ́run ni àbájọ pé kò sí tó da tó ẹ̀sìn ọlọ́run bí ìwà bẹ́ẹ̀ kẹ́kẹ́ mi tó da ẹ̀mí ẹ̀sìn mi kò sí tó da bí ẹ̀sìn ọlọ́run náà sì lẹ̀sìn Islam ọlọ́run kò dé kálẹ̀ lónìí kò sì tọ́lọ́run kò sì dọ́lẹ̀ sùn ọ́n tó dọ̀ iná lọ́wọ́ débi irú nǹkan yìí náà tí wọn bá bì kan náà èèyàn sì gbé kan náà kó wá bì kan lẹ̀ so ó ti parí ẹ̀ màtọ́ pé ọmọ tó wọn pẹ̀ wọn ni tọ ẹran ni wọn ti máa dájọ́ ó parí ẹ̀ kan náà ó parí ẹ̀ kan náà ọmọ tí yóò bá ti gé tẹ̀sẹ̀. Hmm àbí ọmọ kìnìún afẹ́ báyà sí ní gbé ní kìnìún dé à yóò dàbí ẹni kò ní gbé kò ní gbé ìgbọ́n bẹ́ẹ̀. ṣe pé wọ́n ti mẹ́ra dé kẹ́sẹ́ pé wọ́n làwọn mẹ́ra ń bọ̀ o. òṣèlú sọ pé àdéhùn lọ́dọ̀ àwọn olóṣèlú wọ́n lè má ṣe ọmọ ọkọ̀ ṣọ́ wọn bẹ́ẹ̀ o ọ̀hún jòkè wọ́n lè má jà wa ní tàmá. ìgbẹ́tọ̀ yẹ pé ẹni tó wá sí pé ọlọ́run náà mẹ́ra ń bọ̀ èèyàn ó sì lápá ẹ̀ńtọ́ni ẹ̀yìn rẹ̀ dásìkà dé oúnjẹ nǹkan máa làgbà àtọ̀tún lè dé yìí ó rò pé yóò yẹ kọ́ máa yọ tàbí yóò tó ń ṣe ṣe ìjọ tó lọ́nà ọ̀nà kọ́ kájú ẹ̀ tó sì sọ pé kìí sàdéhùn tí wọ́n máa sọ pé ẹ̀yìn rẹ̀ sọ pé nígbà tí mo wá sọ fún wọn promise ẹ̀ tó ti wá ṣe kí ni alákọ̀ṣọ́ <laughs> àwọn ọ̀kọ́ nǹkan tó ọlọ́tọ̀dà rẹ̀ so ó yàtọ̀ sí pé ń bọ̀ tó bá ti jẹ́ pé ẹni tẹ́ pé nse pé ń bọ̀ pẹ̀lú ọgọ́lọ́ ọsọmọkọ ti wà lánàá ọsọmọkọ ti ṣe lánàá wọn náà máa ń kọjá kọjá ṣe náà ìwọ nígbè kan náà wọn tí a bá ti gbé pẹ̀lú ọsẹ kékeré àti pé ń gbé ní kí wọn parí ẹ nínú àbàlọ tó yín ni lórí kọtẹ ní bámu náà pé èèyàn bí kan sáwọn àfikún kìíní ìṣó àbí kọ́ gáwọn ọ̀rọ̀ kan tó ti wá kí wọ́n sọ̀rọ̀ wọn náà àbàlọ tó yín náà láti ọtí ìgbẹ́tẹ̀sẹ̀ kọ́ aláàmàmà lónìí kan máa ti bẹ́ẹ̀ nínú àwọn màálùmọ́ àwọn ṣèkọ́ ilé ọ̀dájọ́ ọmọdé oṣù hànà ọ̀nàkọ̀ ọjọ́ àbí àkókò fún aláàfin àti ìjọba náà àbẹ̀rẹ̀ kí lọ́dọ̀ wọn lọ́dọ̀ ọ̀dọ́ àbí wọn wọn kò forí jàǹwá aládùn àti ìjọba ìkùn sí i. bí wọ́n máa ń gé kan lójú ọ̀rá ìka wọ́n gé kan náà wọlé báyìí ìrìn lè bá wọn gé kan náà báyìí sọ wọ́n gé kan náà tẹ́ pẹ̀lú blade tí ó sì ní bò tí ò ní ṣe kíní bẹ́ẹ̀ mo ṣe bí wọ́n ṣe gé kanáà yìí yàtọ̀ ẹ̀rọ mi ọ̀tọ̀ wọlé yàtọ̀ tó máa wọlé ìdílé ọ̀lẹ̀ pẹ̀lú blade yìí aláàlọ́ ọmọ sọ so that ní kó sá kí wọ́n sá gbé kékeré tó tó tó dá pé ọ wọlé bákan yóò nínú ọlọ́mọdé wọlé tó dẹ̀ ìdọ́kẹ́ yà nínú rárá ọlọ́run yóò pa ọlọ́run ọba sùhánà tó yàrá ọ̀tọ̀ bá kà sí wọn abẹ́rẹ́ àmì tí kankan bá àrùn kan bá kàn án ṣe yẹn fẹ́ pé àrùn kan bá ń ṣe àní bí ọmọ kàkan bí kìíní fẹ́ kókó ọgbà fẹ́ pé kí wọ́n má de kan náà bí àbí fẹ́ pé wọ́n má gẹ̀ sí wọn yóò kó lẹ́sùn àbí kan sí kìíní èyí ọ̀tọ̀ lè yóò ṣe àpékèsí pé torí pé kìíní kan torí ti ń ṣe ni àwọn dókítà sì ní ọ̀sán yẹn wípé báyìí báyìí báyìí o dókítà tí máṣẹ́ tí wọ́n sì dúró òdodo yìí àwọn náà sọ lẹ́yìn fẹ́ kọ́ ni mẹ́kàn kan máa tó kọ́ máa wà á yìí ìyá òun ò kò so kò sí yáyì náà bẹ́ẹ̀ kí wọ́n gé odò lẹ́ẹ̀kọ́ àpò àtàpàkò kí wọ́n gbọ́dọ̀ náà kò gbọ́ màmá màmá fúlàní nana màmá hmm. àmọ́ kò yọ kankan. Thank you ara tí ń da ẹ̀ńdà náà nìyẹn pé àwọn èékánná tí ó bá ti gùn jù wọn tí ó bá gùn jù náà tí àwọn bá máa tọ́jú ẹ̀ tí ó tún ṣe pé kí n gbà tó àfi gùn ẹ̀yìn náà máa rí pé ìdọ̀tí wà ń bẹ̀ ìdọ̀tí wà ń bẹ̀ ẹ̀yìn náà máa rí tí wọ́n ti ń tọ́jú ẹ̀ tó bá ní ìdọ́tọ́ rẹ pé ìdọ̀tí wa fi wá pọ̀ tí ò jẹ́ kí omi ó dé ẹ̀kú dé sẹ́yìn pé ìmọ̀ra òpin nù wọ́n máa fọ́ ṣàánú kó ṣ yàtọ̀ sí ti mọ́tótó gan náà wọn náà kó sàmùnà wa. No, no, to za tym się. Tam to. أنا ضربتنا هنا شوف لو قرأت تفسير الأسئلة أنا وسلام بإذن الله الواحد الأحد أنا وجاء أنا وجاء هذا